ẹ̀yà jọ́ọ́rẹ́ jọ́ọ́rẹ́ jọ́ọ́rẹ́ Adékúnlé Gold àti Kiss Daniel wọ́n fún wa ní orin aládùn tí àṣẹ̀gbọ́tọ̀ yẹn abúlátà bàbá abala ìròyìn ìdárayá ti dé happen a ti dé hot ẹ ti mọ̀ pé wọ́n ti débi ká you know ká gbé kí n ṣe àmẹ́ bọ̀ o àmọ́ pé ká ṣòfófó you know ká fún yín ní nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn olùmọ̀ọ́ká wa kẹ́yìn gbé tí wá báyìí kí n ṣe sí lẹ́nu pé yá àtìdé e apple jẹ́ ti gbọ́ pé kí ni wípé ẹ má jẹ́ jà yìí sí ẹ ká lọ gbọ́ ohun tó lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. èyí ni márùn-ún nínú àwọn olórin wa lóbìnrin tí wọ́n gbégbá orókè tí wọ́n fakọyọ jùlọ. àkọ́kọ́ Tiwa Savage Tiwa Savage jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olórin tí wọ́n lóyin lóhùn tí wọ́n sì ń dá àwọn olólùfẹ́ wọn ní àráyá. àbí Savage ní oṣù kejì ọjọ́ karùndínlógún ní ọdún 1980 ó bẹ̀rẹ̀ sí ní kọrin gẹ́gẹ́ bí akọrinlẹ́yìn olórin nígbà tí ó pé 16 years nígbà tí ó bá pé 27 years ó darapọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ orin níbi tí ó ti gba degree ní business administration ní University of Kent pẹ̀lú gbogbo òye tí ó ti ní nínú pé kí a kọ orin síta kí a kọ sínú ìwé láti kọ kí a script orin Tiwa Savage Ògbégbà Orókè nígbà tí ó ṣe orin ẹ̀ ní ọdún 2006 tí ó pè ní Kẹ́lẹ́kẹ́lẹ́ Love lẹ́yìn èyí ni àwọn ayé ti ń gbádùn orin Tiwa Savage ní ọdún 2012 ó darapọ̀ pẹ̀lú Mavins Record ti Don Jazzy tí ó ní. lẹ́yìn èyí ó ṣe orin aládùn tó ń fún wa tẹ̀léra wọn láti orí Without My Heart Eminado Dorobushi búṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ti gba ọ̀pọ̀lọpọ̀ ife ó dẹ̀ ti darapọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ńláńlá lóríṣiríṣi tí wọ́n fún ní endorsement tí ó pọ̀. àwọn ife tí ó gbà bíi MTV Europe Music Awards MTV Africa Music Awards the Eddies Awards tí ó gbà lẹ́ẹ̀mejì Channel Home Music Video Awards Nigeria Music Video Awards àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fúndì èyí Tiwa Savage ó jẹ́ ọ̀kan lára àwọn akọrin lóbìnrin tí ó gbégbá orókè jùlọ ní ilẹ̀ Nàìjíríà áfíríkà àti káàkiri àgbáláyé. ẹlẹ́ẹ̀kejì ni yẹmí àlàdé yẹmí àlàdé jẹ́ orúkọ tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn obìnrin tí wọ́n ń kọrin dáradára ní agboolé orin lẹ́yìn tí orin ẹ̀ tí a pe àkọlé ẹ̀ ní Johnny tí ó jáde ní ọdún náà lọ́hùn ó jẹ́ orin tí ó gbé sí àgbáyé efizi music group ni ó gbé yẹmí àlàdé síta pẹ̀lú orin tí a dárúkọ yìí a sì bí yẹmí àlàdé ní ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 1989 tí ó sì wá láti ìlú Ondo ó bẹ̀rẹ̀ sí ní kọrin ní ọdún 2013 lẹ́yìn èyí ni ó ti bẹ̀rẹ̀ sí ní kọrin aládùn fún wa back to back àwo orin ẹ̀ tó pe àkọ́lé ẹ̀ ní Mama Africa ó jẹ́ àwo orin tí ó rìn káàkiri ilẹ̀ Áfíríkà àti àgbáláyé fún ìdí èyí Yẹmí Àlàdé Ó jẹ́ ọ̀kan lára àwọn akọrin obìnrin tí gbígba orókè jùlọ tí ó dẹ̀ ṣì wà tí wọ́n sì ń fún wa ní orin aládùn nínú ọdún tí a wà yìí. Ẹlẹ́kẹta rú ẹ̀ Tẹ́ni the Entertainer Tẹ́niọlá Àpáta tí ó jẹ́ àbúrò sí olórin Níniọlá Àpáta bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀ láti kékeré àmọ́ ọdún 2016 ni a tó gbúròó Tẹ́niọlá pẹ̀lú orin tí ó ṣe tí ó sì pe àkọ́lé ẹ̀ ní amen ní ọdún 2017. ó fún wa ní orin aládùn méjì tí ó pe àkọ́lé ẹ̀ ní uyọ̀mẹyọ case askamaya àwọn orin èyí ló jẹ́ kí a tún mọ tẹ́ni sí dáradára. tẹ́ni ó jẹ́ ọ̀kan lára àwọn olórin bí tọ̀jẹ́ wípé ó pẹ́ kí ó tó dé àmọ́ ó ń ṣe bíi ọba torí pé ó ń gbé orin ẹ̀ káàkiri àgbáláyé ilẹ̀ áfíríkà ò gbẹ́yìn àmọ́ káàkiri àgbáláyé Tẹ́ni ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olórin lóbìnrin tí ó fakọyọ láàrin ọdún mẹ́ta Tẹ́ni ti lọ káàkiri ó ti lọ sí àwọn ìlú ńláńlá ó ti ṣe àwọn concert lóríṣiríṣi ó dẹ̀ ti gba ife àti ìdánimọ̀ káàkiri àgbáláyé Tẹ́ni the entertainer ó fakọyọ àgbéfún ẹlẹ́kẹrin òun náà ni simi Sími tí ó kọ Jòròmí a bí sími ní oṣù kẹrin ní ọdún 1988 ó jẹ́ ìkan lára àwọn olórin tó jẹ́ wípé ohùn ẹ̀ ládùn láyé ọ̀tọ̀ ó jẹ́ ẹni tí ó ń po orin pọ̀ ìyẹn pòdúsà pàápàá jùlọ ó tún wá jẹ́ olórin tí ó fakọyọ sími tí ó jáde ní ọdún 2014 pẹ̀lú orin tiv ó sì ń tẹ̀síwájú ó ń fakọyọ ó ń fún wa ní àwọn orin aládùn pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ tí ó máa ń kọ sínú orin ẹ̀ ó jẹ́ ohun tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn Simi tí ó jẹ́ àbígbẹ̀yìn nínú ọmọ mẹ́rin tí ìyá rẹ̀ bí ó jẹ́ ọmọ tí ó ti fẹ́ràn ṣe orin láti kékeré lẹ́yìn tí ó wá ṣe orin tí ó ti darapọ̀ pẹ̀lú falz èyí tí wọ́n pè ní sójà èyí jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ ọ́ sí dáadáa. lẹ́yìn náà ni ó ṣe orin mìíràn tí ó pè ní chemistry eléyìí tí ó jẹ́ kí ó gba ife edis ní ọdún 2016 Simisola ó jẹ́ ọ̀kan lára àwọn ògbóǹtarìgì olórin tí ó wá fẹ́ olórin ẹgbẹ́ rẹ̀ Adékúnlé Gold tí wọ́n sì ní ọmọ papọ̀ sími nígbà kan rí ó wà pẹ̀lú X3M record label àmọ́ nísìnyí ó ti dá dúró ó dá wà ó bọ́ lọ́hùn dúró pẹ̀lú ọkọ àtọmọ ó sì fakọyọ láàrin àwọn akọrin ẹgbẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni Níníọlá Àpáta bí níní ọlá àpáta ní ọjọ́ karùndínlógún oṣù kejìlá ọdún 1986 níní ọlá tí ó jẹ́ ẹ̀gbọ́n sí tẹ́ni ọlá tí ó jẹ́ tẹ́ni the entertainer Eniola jáde pẹ̀lú orin rẹ̀ tí ó ṣe ní ọdún 2014 tí ó pe àkọ́lé ẹ̀ ní Ìbàdí lẹ́yìn tí ó jáde láti ìdíje Project Fame West Africa ní èyí tí ó gba ipò kẹta lẹ́yìn èyí àwọn ayé mọ̀ ọ́ pẹ̀lú orin Ìbàdí èyí tí ó sì jẹ́ kí ó gba ife lóríṣiríṣi ní ọdún 2017 ó ṣe Maradona lẹ́yìn Maradona yìí ni a rí pé ọ̀kan lára àwọn ògbóǹtarìgì asọ̀rọ̀kọrin ìyẹn Drake láti ìlú òyìnbó ó darapọ̀ pẹ̀lú orin Maradona tí ó jẹ́ kí orin yìí kí ó tàn káàkiri àgbálá ayé níníọlá ó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn olórin tí ó fakọyọ jùlọ ní ilẹ̀ nàìjíríà àti ní ọdún 2020 kò báyìí lọ ní ti àwọn olórin wa lóbìnrin márùn-ún tí wọ́n fakọyọ tí wọ́n gbégbá orókè ní ọdún 2020 ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún fún wa ní àwọn márùn-ún tó ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ.